hello everyone welcome to Toyeen Talks welcome back to Toyeen Talks to all our beautiful subscribers we say thank you so much for staying with us and if you're new here we are happy to you find us please don't forget to like subscribe and uh, it's on that notification bell so you will be notified for more upcoming videos in the comment section please note the regretful comments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 ẹ̀zùm bọ́dí ọmọ yẹn ó jẹ́ kí àwọn òye kan wá yé mi kí mọ̀ pé à níbi tí agbára ìjọba dèrè láti pé kán lè wádìí ohun tí ẹnìkan mọ̀ so fún Lagos State láti bring idea yẹn oh mo really appreciate wọn and uh, this corona tí wọ́n form if not because of corona tí ó ṣẹlẹ̀ yìí mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò yé mi tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí corona yìí ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sì ń yé mi at the same time àwọn tí wọ́n dúró tì mí gẹ́gẹ́ bí ọmọ ìyá mi eh, wọ́n pọ̀ lóríṣiríṣi mi ò lè dárúkọ wọn tán àwọn bíi ó sì tí wọ́n dúró nípa ti owó ni wọ́n dúró tì mí bí ọmọ ìyá so wọ́n ṣe gudugudu méje ọ̀pọ̀lọpọ̀ yàyà bí a ti bá tiẹ̀ dárúkọ díẹ̀ nínú wọn bíi Bukky Jesse eh, láti Amsat tó wà ní Ghana wọ́n ṣe wà ní Ghana wọ́n sí Nàìjíríà wọ́n ṣe gudugudu méje ọ̀pọ̀lọpọ̀ yàyà bíi each and um, tí mo tún rántí nínú wọn olórí ẹbí ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá tí wọ́n dúró tì mí tí wọ́n jẹ́ kí kí nǹkan kó sún mi ṣe torí ojú tí wọ́n fi wò tẹ́lẹ̀ ni pé kápẹ́ńtà bó ló ti fẹ́ rówó tó bẹ́ẹ̀ fi ṣe pé ó máa ṣùgbọ́n àwọn wọ̀nyí dúró tì mí àtọ̀pọ̀lọpọ̀ tí mi lè dárúkọ tí wọ́n jẹ́ olólùfẹ́ tó jẹ́ pé lábẹ́lẹ̀ gan ni wọ́n ti ń ṣe tí wọ́n ẹlòmíì ò tẹ̀fẹ́ kọ́ gbórúkọ òun so tọ́dẹ̀ máa ṣe ìrànlọ́wọ́ pé ọlọ́run àjẹkárí justice so tọ́dẹ̀ fi dúró tì mí gbogbo náà mo appreciate wọn and uh, àbúrò mi tó wà ní amẹ́ríkà yẹn ah ó ṣe gudugudu méje àti ọ̀pọ̀lọpọ̀ yàyà mélòó mo fẹ́ kà nínú wọn bí bá ṣe ń sọ̀rọ̀ títí dọ̀la wọ́n pọ̀ lóríṣiríṣi tí wọ́n dúró tì mí tí wọ́n fi mí sílẹ̀ ẹ ṣé gan ni o. àwọn tí ó ṣòkù sí mi bẹ́ẹ̀ ni wípé ìjọba Lagos State àwọn tí wọ́n gbé iṣẹ́ yìí fún iṣẹ́ yẹn ó ó kù díẹ̀ káàtó torí gbà wọ́n ti ka result yẹn mi ò ti ní ayọ̀ wọ́n ní wọ́n lè sọ pàtó ikú tó pa Mohbad ọ̀rẹ́ mi kan ni mo pè lamẹ́ríkà gbà ń gbọ́ ní bí bó pé hundred years wọ́n ní wọ́n á sọ time wọ́n á sọ date wọ́n á dẹ̀ sọ̀rọ̀ ikú tó pa kí ló dé so àwọn yẹn ni mo rí pé wọ́n fẹ́ ta wá Lagos State àwọn tí wọ́n gbéṣẹ́ yẹn fún sà because ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé nígbà tí a wà ní corona ọ̀pọ̀lọpọ̀ question ni àwọn agbẹjọ́rò àgbà tí wọ́n ṣiṣẹ́ fún fún ẹbí wa tí wọ́n béèrè tí wọ́n lè dáhùn ó jẹ́ kí n mọ̀ pé àwọn kìíní ìṣókùnkùn sí mi pé àwọn tí wọ́n gbé iṣẹ́ yẹn lé lọ́wọ́ àwọn yẹn ni ó fẹ́ tàbùkù bá ìjọba Lagos State sanwó torí pé ohun tí wọ́n gbé fún wọn yẹn ìbéèrè tí wọ́n ń béèrè lọ́pọ̀lọpọ̀ ìgbà mi ò mọ̀ I wasn't there oríṣiríṣi òyìnbó yẹn ni mò ń gbọ́ nígbà tó ń béèrè ni pé ah ok o ibi tí ẹni ẹ ti lọ ṣe àyẹ̀wò yìí tí wọ́n pè ní MMS ní Amẹ́ríkà ṣé ẹ̀yin lẹ gbé lọ wọn náà wọn kọ́ àwọn gbé fún ọ̀gá ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá gbé fún àwọn tí wọ́n máa tán máa sẹ́ǹdì ẹ̀ so ó di àtọwọ́dọ́wọ́ even gan mi ò lè sọ pé bóyá àbí kì í ṣe sample ọmọ yìí gangan ni wọ́n gbé lọ ni torí ìbéèrè yẹn ó yẹ kó lè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó fẹ́ defend Lagos State tó dẹ̀ fẹ́ give results at least nǹkan báyìí la ṣe nǹkan báyìí la ṣe ó dáṣà ká lẹ́nu ẹ̀ so gbogbo ìbéèrè yẹn ló sọ pé òun ò mọ̀ òun ò mọ̀ ok iléeṣẹ́ tẹ́ ti lọ ṣe stamp bẹ̀dà òun ò mọ̀ kí ló ń tẹ̀ ní stamp òun ò mọ̀ so àwọn kinní yẹn ni ó jẹ́ kí ó jẹun tí ó ń dùn mí lọ́kàn pé kí ìjọba bá wa fi ojú wò ó wọ́n bá wa fojú wò ó dáadáa láti ṣe àtúnṣe lórí yẹn at the same time àwọn nǹkan tí mo rí pé ó tún rún mí nú ni wípé eh, dídá kòrónà yẹn dúró mi bá rọ ìjọba wa pé lórí ọ̀rọ̀ kòrónà yìí kán lè máa bá wa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ká tètè kúrò ńbẹ̀ number one and now àwọn kan bring idea pé àwọn public wọn fẹ́ participate mi ò dí ẹnikẹ́ni lọ́wọ́ torí pé Ah, wọ́n ní interest sí justice ni inú mi náà dẹ̀ ń dùn pé ok àwọn ilé náà fẹ́ justice but ohun tó lè tó tún bà mí lọ́kàn jẹ́ ni wípé tán fi lè dá dúró mi ò nígbà tí òun ṣe bóyá à ń ṣe kan pé má jẹun mọ̀ so ti gbogbo èèyàn ló lè mọ̀ torí pé ó ti di ọmọ gbogbo àgbáyé mo kàn jẹ́ bàbá ẹ̀ ni ọmọ gbogbo àgbáyé ni so ẹni tó bá ní interest ẹ jẹ́ kí wọ́n wá láti pé kọ́ràn wá lọ́wọ́ mo sì ń sọ ọ́ tì náà tí a bá rí àwọn tó jẹ́ pé agbẹjọ́rò tó jẹ́ pé wọ́n sì lè dá sí ọ̀rọ̀ mi yìí tó sì dá sọ̀rọ̀ ọmọ yìí mo fẹ́ wọn pé kán lè kán lè jọ ṣiṣẹ́ pọ̀ ká lè débi tí à ń lọ so àwọn nǹkan tí mo rí pé ó ṣókùn sí mi nìyẹn tí mo dẹ̀ fẹ́ kí ìjọba kan máa mi bójútó láàrin yìí. àwọn olè sọ pé nǹkan báyìí ni bóyá nìkan bóyá wọn poison ẹ ní o bóyá wọn stab ẹ ní o bóyá ikú yẹn ikú ọlọ́run ni o àbí ikú tó wà natural àwọn olè sọ. ṣé mi pé láti bíi corona bíi tá a ṣe ó ti ń lọ bí ìkejì tí èyí tó gbẹ̀yìn tí wọ́n pe àwọn tí wọ́n pè ẹnìkan ṣoṣo ló yọjú so tó yẹ pé ó bí agbẹjọ́rò mi gan ní pé àà nígbà tí àwọn tí ó jẹ́ bíi adájọ́ tó bá sọ pé kán pe àwọn èèyàn kan wá sí kòrónà táwọn kan pinnu pé wọn ò wá pé kí irú irú kátikàti wo nìyẹn so but nígbà tó máa padà wá èyí tí wọ́n ṣe gbẹ̀yìn àwọn kan respond láti pé kí wọ́n wá láti wá pé ìdájọ́ yẹn kan àwọn náà wá jẹ́ ẹjọ́ yẹn ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ìjọ tí àwọn èèyàn wọ̀nyí wá gan ìjọ yẹn ni ẹni tó fẹ́ ka rìsọ́ọ̀tì autopsy àti pathologies yẹn ló wá so wọ́n ní láti dá gbogbo àwọn yòókù yẹn lẹ́kun pé kọ́kọ́ farabalẹ̀ láti gbọ́rọ̀ ẹni tó fẹ́ defend eh, rìsọ́ọ̀tì tó mú wá so kò jẹ́ kí kankan nínú àwọn yẹn kí wọ́n sọ̀rọ̀ so ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti pè tẹ́lẹ̀ tán wá ìjọ tó tún wá wá another thing ló tún gorí ẹ̀ so ó jẹ́ àwọn kankan tó ń bọ́dùn ní pé báwo ni kinní ṣe ń gùn báyìí ọdún kan ti kọjá àti ìrí nkankan mo bẹ ìjọba Lagos State kan jọ kan báyìí ti dá Corona yẹn padà ká lè rí ìdájọ́ òdodo so ó jẹ́ àwọn nǹkan tí ó ń dùn mí so kọlọ́run nínú àánú ẹ̀ kó ṣàánú fún mi o lórí ọ̀rọ̀ ọmọ yìí kí n lè rí justice àwọn tí mo lè rí pé ó lè mú kí ìdájọ́ yẹn tẹ̀síwájú ni pé kán bá wa dá kòrónà yẹn padà torí nígbà tí wọ́n parí ìjẹ́jọ́njọ́ yẹn wọ́n sọ pé títí di ìgbà tí wọ́n bá tó gbọ́ ìpè pé ti further notice so ó máa jẹ́ ohun tó máa wù mí pé kán tètè dá ìdájọ́ yẹn padà ká lè rí ìdájọ́ òdodo ká lè mọ̀ bí tí à ń lọ àti pé bó ṣe ń bọ́ sí ẹ̀ẹ̀kan lóṣù yìí ó jẹ́ ohun tó dùn mí kán lè ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ká lè ti ṣe ohun tí a fẹ́ ṣe so àwọn kan tí mo fẹ́ kí a jọ ṣe nìyẹn torí pé ọ̀tún wo òsì wo wọ́n fi sọ pé ogun so gẹ́gẹ́ bí ìjọba ti bẹ̀rẹ̀ àwọn náà ni ó yẹ kán bá wa yọrí ẹ̀ so bóyá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nípa pathology àná ẹ̀kíní yẹn kán bá wa yẹ̀ wọ́n wò wọ́n nídìí àyẹ̀wò láti lè mọ̀ pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí wọ́n fẹ́ tàbùkù bá ìjọba Lagos State ni. ìjọba ò tí ì fọwọ́ òfin mú wọn bí tó bá fọwọ́ òfin mú wọn èmi náà mọ̀ gbà tí wọ́n fẹ́ pe ìkan nínú àwọn tí wọ́n fura sí prime boy wọ́n fura sí gbà yẹn wọ́n kò pé mi ò púpọ̀ ọjọ́ méjì nígbà tí wọ́n jáde pé wanted so tí ìjọba bá fi ọwọ́ òfin mú àwọn tí a pè yìí èmi mẹ̀ pé kò sẹ́ni tí ò ní dáhùn ẹ wo bí wọ́n ṣe pe ọmọ yẹn ní àkókò yẹn ọmọ yẹn kan tó ó tẹ̀ ní wọn tẹ̀ tí ì pè òun òun ò tí ì gbọ́ nǹkan kan wọ́n kàn déédéé gbé wanted sórí orúkọ ẹ̀ so irú àwọn tá a wá pè tá a publish ẹ̀ tí pépà gbé kí wọ́n máa sọ pé wọn ò gbọ́ ni so a sì ní ìrànlọ́wọ́ ìjọba láti fi ọwọ́ òfin mú àwọn tó bá pè láti wá lórí èmi àti Eh, bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yẹn ordinary ahmed ordinary president tó wà ní Abuja kò sí wàhálà kò sí ìṣòro kan láàrin èmi àti wọn níbi tí bá débẹ̀ ń sìn wọ́n máa gbé mi jó bíi ọmọ tuntun ni torí pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìlérí fún wa wípé àwọn máa handle eléyìí àwọn máa handle eléyìí kò fẹ́ kí ọ̀pọ̀ èèyàn mọ̀ ní wípé eh, lọ́wọ́ yìí kéèsì Èkó ló wà kò sí l'Àbújá so nígbà tèmi àti ẹ sọ̀rọ̀ mọ̀rẹ̀mọ̀rẹ̀ bẹ́yẹn ìgbà tí mi ò dẹ̀ ti dúró sàbújá in that time ó máa difficult fún gbogbo tí òun fẹ́ ṣe ó ti sọ tí mo dẹ̀ mọ̀ pé ó máa ṣe tí ò síjà láàrin wa ṣùgbọ́n tí n bá wà lẹ́gbẹ̀ẹ́ báyìí á ṣe é gbọ́ tí mo wà lọ́dọ̀ ẹ̀ but kéèsì ò sí ní Àbújá Èkó ni kéèsì wà and tí n bá sí ń bẹ̀ ó mọ̀ máa ká mi lára á dàbí pé tí bá wà ń bẹ̀ bóyá nìkan tí mo lè ṣe so tí n bá dẹ̀ fojú tó inú mi ò ní dùn sí olùjẹ́ kí n fara mọ́ èkó láàrin àkókò yìí pé kí n mọ ibi tí ẹjọ́ yẹn ń lọ àǹtí bá dẹ̀ máa padà sí ọ̀dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ìṣẹ́ra kí n fún ọ ní rìsọ́ọ̀tù tí a bá bọ̀ lẹ́kọ̀ọ́ sùnyẹn gangan ni ò tí ì jẹ́ kí n lọ kò sí ìjà láàrin wa gbogbo gbà ni máa ń pè tó so kò sí wàhálà kankan láàrin mi àti bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi mo tún gbogbo nǹkan tán ní wọ́n fi jẹ́ ẹ̀jà yẹn ká lè rí justice ẹ wo Yomi Fabiyi wọ́n ṣe gudugudu méje ọ̀pọ̀lọpọ̀ yàyà so wọn sì nílùú ìbáyìí mo ṣe ń sọ̀rọ̀ yìí duke tó pé bóyá wọ́n rí àwọn strange number kan tó ń pè wọ́n so mo really appreciate gbogbo wọn àti gbogbo àwọn afẹ́nifẹ́re tí mi ò lè tí mi ò lè sọ tán ọba arọ oríṣiríṣi wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹ pé wọ́n ń support pé carry justice now kì í ṣe owó nìkan ni ohun tí à ń sọ̀rọ̀ nípa yìí nínú ọ̀rọ̀ ẹnu wọn tó fi ń sọ pé ohun tí àwọn fẹ́ ohun tí àwọn fẹ́ ni iṣu atẹnumọ́ òde kì í jóná so mo nígbàgbọ́ pé a